kí ló tẹ ẹni kó fẹ́ rà lẹ́ẹ̀kan yẹn náà. bouncy baby things ni lọ́pẹ́ wọn náà máa rà. kí ló tún jẹ́ bouncy baby things báyìí. ọmọ máa ń lò náà ní fifty thousand lọ́dẹ̀ pé o. fifty thousand. bouncy baby things. things. ah èmi ò bìlífù ó fẹ́ gbà mí nìyẹn kò dẹ̀ sówó ń tà. mi gbà ẹ̀ mi gbà ẹ̀ fifty k lọ́pẹ́ ṣé fifty k wá pọ̀ ni ọmọ màá ní orí kò ju ẹ́ lórí bọ́mọ yẹn ṣe ju ẹ̀ṣá. fi kó jọ mí lẹ̀ a ní pé kí ló ń jẹ́ bouncing baby things. fifty thousand ló ń pè ọmọ náà ló máa ń lò wọ́n sì kó wa ná. Ah, ṣáàrà ń gba ti fẹ́ràn mi ni. ọmọ pé lè tún yàtọ̀ orí pé lè jọ ẹ́. ó jọ mi ṣé ti ta àkó wà jọ mi ni. ó jọ ẹ lè tún jọ ẹ yàtọ̀. bouncing ẹ máa béèrè mi mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tí má ti bì máa bá kọ́ béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ mi náà lórí ah. mi mọ nǹkan to ń jẹ́ bouncing baby things o. fifty k mà lọ pé. Ah, bouncing baby things kẹ́ fọmọlọ́yàn jàre bá ti lè bí tu.